إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين أما بعد <clears throat> السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba tí ó dá ìníwá sí di àsìkò yìí tí ó ní kí a máa bẹ ní inú ẹ̀sìn Islam. àtọrọ àlékún ìfẹsẹ̀rin lẹ̀ lórí ẹ̀sìn náà títí di ìgbà tí a ó padà sọ́dọ̀ ọlọ́run ọba wa àtọrọ àlékún ìkẹ́ àti ìyẹ̀ fún ọjọ́ sálá Muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa sallam àlékún ìkẹ́ ọlọ́run àti ìjẹ rẹ kí ọmọ bá òjíṣẹ́ náà ti àwọn aráalé rẹ àti àwọn ọ̀rẹ́ rẹ àti àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ títí di ọjọ́ gbẹ̀ndà kìyàmà kí ọlọ́run bá kí ó má ṣàì kàwá kún wa. رأينا بإذن الله تعالى أو تسواجو نينو ọ̀rọ̀ أمبابو nípa ìbẹ̀rù ọlọ́run. kí ọlọ́run ọba kí ó má sa ìjogún ìbẹ̀rù rẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa. ní àwọn ìjókòó méjì tí ó gbẹ̀yìn abẹ̀rẹ̀ àlàyé nípa àwọn tí wọ́n máa ń ṣe okùnfà kí ìbẹ̀rù ọlọ́run kó lékún ní ọkàn mùsùlùmí ìyẹn lẹ́yìn ìgbà tí a ṣàlàyé nípa ìtumọ̀ àbẹ̀rù ọlọ́run àti bí ó ṣe pàtàkì sí nínú ohun tí a mú ẹnu bà nínú àwọn tó máa ń ṣe okùnfà kí ìbẹ̀rù ọlọ́run kó lékún nínú ọkàn èèyàn òun náà ni kéèyàn mọ ìwọ̀n ara èèyàn mímọ̀ ìwọ̀n ara èèyàn an ta'lama qadra nafsik mímọ̀ ìwọ̀n ara èèyàn a máa mú kí kéèyàn bẹ̀rù ọlọ́run. ẹ̀rí pé àwọn tí wọn mọ̀ wọn ara wọn àwọn tí wọn kara wọn kún nǹkan lọ́pọ̀ gbà ọlọ́run èyí jámà nǹkan kan nínú ìṣirò wọn ọlọ́run èyí jámà nǹkan kan nínú òṣùwọ̀n wọn. nítorí pé òun fún rẹ̀ òun pé nǹkan kan lòun. irú ẹni tí ń wò pé òun lè pọ̀ ọlọ́run láti ẹ̀ lápẹ̀jù ẹ̀ nísìn kí lè wá ní kó bẹ̀rù kí lè wá bẹ̀rù ní ara ẹni tí èèyàn lè pa látẹ̀ ẹni dá lè sọ pé jókòó ń bẹ̀rù tí o sì gbọ́dọ̀ dìde kí lè yàn bẹ̀rù lára ru ẹni bẹ́ẹ̀ ṣerú ẹni bẹ́ẹ̀ ni ó bẹ̀rù èèyàn ni àbíyàn ni ó bẹ̀rù rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ni ó bẹ̀rù torí pé nínú nínú tó bàtà ti pa láṣẹ tí ò fi ìyapa sáṣẹ wa náà ni pé ń bẹ̀rù ntólè ta tólè tara àìtẹ̀ láṣẹ wa ntólè tẹ̀yìn ẹ̀ wá tó wọn bá tẹ̀ yẹn olóhùn tó fi tẹ̀ wọ́n ní. Ah, ẹnìkan nínú àwọn tí wọ́n máa ń fi bí para wọn wọ́n ní nǹkan tí wọ́n máa ń pè ní khalwa khalwa tí sẹ̀rí ẹ̀sìn islam ń mà òun ni tí wọ́n ń pè ní ẹ̀tíkà ìtìkáàfù yìí wọn ò sì ní kéèyàn fi bí parí èèyàn débi pé kò ní dá nǹkan kan màmá kò ní dá mọ́sálásí mọ́ yàtọ̀ sí tọ́ílẹ̀tì. eléyìí alẹ́ Muhammad sallam kò kọ́ wa bẹ́ẹ̀ kò kọ́ àwọn sábẹ́ rẹ̀ bẹ́ẹ̀. ṣùgbọ́n nínú àwọn àṣà tó padà wá gba ayé kan òun náà ní kéèyàn léèyàn wọ ọlúwa ó lè wọ ọlúwa ọjọ́ méje ó lè wọ ọlúwa ọ̀sẹ̀ méjì ó lè wọ ọlúwa ọ̀sẹ̀ mẹ́ta lóde wọn bí wọ́n bá ti bù fún un kò ní róòrùn kò ní jẹ kò ní mu téèyàn bá jẹ téèyàn mu fọ́jọ́ méjì mẹ́ta kájọ apọ́sẹ̀ kan kájọ apọ́sẹ̀ méjì kò ní padà wá ní mọ́ndínwí gan máa torí pé ibi ti pàtà yọ àlà lílé ebi jìnà ní bẹ nínú tọ́rọ òfin ṣèrè fún fáwọn ẹrú rẹ̀ torí pé ebi kìí ṣe tí èèyàn máa fi ṣe àlùfáà rí kìí ṣe tí èèyàn máa fi sọ̀tọ̀ ni ẹ̀rí àwọn ládá tí sẹ̀rí àsopọ̀ má kéèyàn fún ẹni tẹ́bi ń pa lóúnjẹ ni ẹni tí àwọn ládá ò kéré àní Muhammad sallam ní ittaqun nara walau bi shaqqi tamra ìgbé nínú tí èèyàn máa wá tí èèyàn máa kọ́ ìgàgá láàrin èèyàn àti iná òun náà ní pé kódà bó jẹ́ sí kíkẹ́ bínú ẹ̀yọ̀ kan lóní pín sí méjì kẹ́nìkan jẹ̀dá kí wọ́n jẹ̀dá jù. nínú tọ́lọ́hun nífẹ̀ẹ́ sí jùlọ òun náà ní kí èèyàn jẹun kó yó kó a dúpẹ́ fọ́lọ́. ìtọ́àmù ìmọ̀sàkì fífún àwọn aláìní ló ń jẹjẹ tó bá jẹ́ títẹ́ ẹ̀sìn wa ó pàtàkì pé kébi má pa ẹnìkan sẹ́ ìbẹ́nu àwọn àpẹẹrẹ pé yí máa ní mẹ́hẹ̀ òun ni kí wọ́n jẹun nínú ilé rẹ kí ẹni tó múlé kí ọ̀kẹ́bi máa pa ṣẹ̀ríà ní ìmánì rẹ̀ ìmánì rẹ̀ ìmánì rẹ̀ ó nídìí àyẹ̀wò ní pé ẹnìkan bẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ ti bí ń pa yóò mú ká máa wò pé ṣé ìmánì rẹ̀ ìmánì rẹ̀ ìmánì rẹ̀ mú ohun nánú kó báyìí kí ṣe pé kò kírun kì í ṣe pé kò kírun kì í ṣe pé kò gbàwẹ̀ rárá ó ní alábàágbé kan tí bí ń pa tí ó sì bìkítà òun sì ń jẹun yóò taba ìmánì ṣẹ́ẹ́dí ni tó pàtàkì dé pé inú ètò ìṣẹ̀rí ẹ̀sìn Islam àfẹ́rẹ́ nìkan tẹ́lẹ̀ ń pa ọba tó dá wa ó máa ń dédé èsì fún wa ṣùgbọ́n àwọn kan wá sọ fífi ibi parí ìyà wọ́n sọ di kíni wọ́n sọ dẹ́sẹ̀ àní Muhammad sasana máa ṣe tí wọ́n pè ní eh, alwọ́sùl nínú àwẹ̀ tó bá gbá tó nù bá wọ̀ kò ní jẹ kò ní mu kò sì tún jẹ sàrí pápá àwọn sàrí náà fọyà máa ṣe àníbi náà ẹ lè ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ó ní torí pé mi innama yut'imuni rabbi ọba mi ń fún mi jẹ ìdí ń fún mi mu èmi yàtọ̀ sẹ́yìn àfẹ́kẹ́yìn àgbáwẹ̀ kóòrùn wa wọ̀ ó jẹ sàrí ó tún ti wá lójú ogun jẹ̀sà àrò fa iná fi sàhórí baraka àlùbáríkà pọ̀ nínú sàárì jíjẹ yẹn o kódà bó jẹ́ nǹkan díẹ̀ ni torí àlùbáríkà tá nàbí ń sọ fún wa ní tó fún wa ní ìrókè ń bẹ́nu ẹ̀ o mùsùlùmí àwọn sojú kòkòrò pé jẹ́kí ń jẹ́ káyì. kò sì ti tó fi lóore tó kóòrù wọ́n gbàrà kéèyàn ṣe kéèyàn kéèyàn sí àwọn èèyàn kan wá sọ fífi bí parí èèyàn kéèyàn mọ̀mọ́ fi bí parí èèyàn wọ́n á sọ ní ẹ̀sìn bó ní òde jẹ́sì lẹ́yìn ìgbà tó jẹ́sì pé ṣẹ̀rí ẹ̀jẹ̀ islam ẹ̀ lè kàyé àyà tọ́lọ́run ti sọ̀rọ̀ nípa mímọ fún àwọn aláìní jẹ fún wọn jẹ fún wọn jẹ fún wọn jẹ fún wọn jẹ ẹ̀ lè kàyé hadith dáńdé muhammad sallam tó ti fi wá lójú òkúrò ká fún àwọn aláìní jẹ. nínú àwọn tí wọ́n sọ ibi fífi ibi parí èèyàn tí wọ́n sọ dẹ́sìn wọ́n á ní ọ̀kan ni wọ́n wá bẹ́ jáde lọ́jọ́ kẹ̀yìn wà ń dunú pé òun rọ́lọ̀ òun lálàárọ̀ lọ̀ òun lálàárọ̀ lọ̀ ẹgbẹ́jọ́ yẹn tí wọ́n máa ń rí náà nù yóò lóhùn onímọ̀kọ́lóhùn rọ́lọ̀ onímọ̀kọ́lóhùn rí kọ́lóhùn rá nàbí yóò fọ́tà àwọn olùmọ̀ tí wọ́n sọ pé tẹ́ àwọn olùmọ̀ ní kẹ́ni kaba lóhùn torí pé anabi hamasa sallam wé èyí rí lójú oorun kéèyàn rí nǹkan ní ìdí ìsòwò torí pé ṣètọ́nù ṣètọ́nù gbé àwà nẹ́bí wọ̀ sallallahu alaihi wasallam ṣùgbọ́n tó ti rí àwọn olùmọ́ni tí èèyàn ká bá lóhun lálára nẹ́bí kátó lè gbàtà nẹ́bí lórí àkọ́kọ́ wo òun dáadáa náà torí pé yóò níbi tí yóò nífẹ̀ẹ́ ìfẹ́ tá a máa ní síra wa gẹ́gẹ́ bí ọmọ èèyàn ẹ mọ̀ pé èèyàn máa ń nífẹ̀ẹ́ èèyàn dí àyè kan tó jẹ́ sí pé lókè ìgbà tó bá ti dijú sùn báyìí yóò rí ẹ̀yìn lójú oorun bóyá ìyàwó tó fẹ́ fẹ́ yìn bóyá ìyàwó tó ti fẹ́ sílé yìn bóyá màmá rẹ̀ yìn bóyá bàbá rẹ̀ yìn àbí bá ronú nípa nǹkan jù kí ronú nípa àbí kí nǹkan yẹn ló wà lórí ẹ̀mí èèyàn lọ́sàn-án láàárọ̀ lóru ló wà lórí ẹ̀mí èèyàn èèyàn máa rí nǹkan yẹn. ẹni tí èkìrùn èkìrùn jàmá yìí máa ń jàrún pọ̀ ní lágbèjúwe ìṣẹ̀mí rẹ̀ òfin kankan jọta nẹ́bí Muhammad sallallahu lóun yọrọ ló pa nǹkan mí lórí torí pé ìṣẹ̀rí rẹ̀ òjọ́ tẹni tá nẹ́bí wa ṣe tí wàá fara rẹ̀ àwọn ẹni jẹ́ sí pé àwẹ̀ monday àwẹ̀ alamisi ká gbìyànjú àti ṣe sàárà wọ́n ní súnà níbi ìrẹ́lẹ̀ yóò gbìyànjú àti ṣe wọ́n ní ewu ló ń ṣe yìí àwọn kanú hadith rẹ̀ pé anabi àmọ́ ṣe báyìí sallallahu alaihi wasallam títí ọ̀pọ̀lọpọ̀ àsàrátù fún ìsẹ́lá muhammad sallallahu alaihi wasallam bíbí ìyẹjú àti mọ̀ nípa rẹ̀ sallallahu alaihi wasallam ó wá múmúláyà rẹ̀ débi pé ò ní nǹkan mi tó pàtàkì tó tó ó súnmọ́ kó o ṣe gíní kó o rí lójú ọ̀nà nígbàtẹ́ ní jáde pé inú rẹ̀ wá ń dún pé wúrọ́lọ́ wúrọ́lọ́ ṣe pé achievement kan rírí ọlọ́run nílé ayé ọ̀rọ̀ pọ̀ ń bẹ lọ́dọ̀ àwọn olùmọ̀ sí ìrìnlẹ̀ ọ̀rọ̀ náà nílé ayé téèyàn kan lè rí ọ̀rọ̀ nílé ayé torí pé anabi musa nínú ulul azmi ló wà òun ló sọ̀rọ̀ fún òfin ẹ̀rọ lọ kí ó padà gbẹ̀yìn rẹ̀ ó padà rawọ́ rawọ́ ẹ̀bẹ̀ sọ̀rọ̀ rí pé dákun mi ọlọ́run anabi musa anabi musa ó tọrọ kó rọlọ́run kò òun náà padà wá discover pé òun béèrè tó ju agbára òun lọ ìwọ tó wàá mú sáńkọ́ o nábì o sáábì o kò sí o tẹ̀ sí nínú líìsì kankan ìwọ wá ní ọ̀rọ̀ Ọlọ́run bóńdì ẹ ti jẹ́ sini gbogbo ala ma musa anabi musa ni malayika kulọ kẹjọ rẹ sun Ọlọ́run fa ìgbélé yìí ojú gẹ́gẹ́ tí ó kò lé ayé ẹgbọ́ rí wípé màláíkà kú wá bẹ́ẹ̀ ni ẹnìkan ó padà lọ rìpọ́tù fọ́lọ́ pé eléyìí ló wò lọ ẹgbọ́ rí kò sẹ́yìn rí àyíká nàbì Musa alayhi salatu wa salam anabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ó fọ́ ìdí rẹ̀ ó ní ó fọ́ nínú ìwáyà kan wọ́n ní ó kàn ní ẹ̀sẹ̀ débi pé ojú ọlọ́run ni ó dà lọ fún lẹ́sà ni kó da ọwọ́ rẹ̀ bí ẹ̀yìn màálù ìtọ́wọ́ rẹ̀ bá bò nínú irun ẹ̀yìn màálù ẹ̀ka kábi kánjú orí rẹ̀ kí ó lò lé ayé àlébù musa ní tá ṣe bẹ́ẹ̀ tí n bá lò yẹn tán kí ló tún kù ó ló kù náà ni ó lóun ò fẹ́ yẹn mọ́ àlébù musa lóun fẹ́ rọ́lọ̀ kò rọ́lọ̀ orí ẹnìkan jẹ́ pé ọlọ́run ló mọ irú ìrù tí ń kí ọlọ́run ló mọ oríṣiríṣi àwọn ẹ̀ṣẹ̀ tí ń dá ewúrú wàhálà tá nẹ́bí Musa fi lórí gbọ́dọ̀ wọn náà ń sẹ́ ewu àwọn àwọn nǹkan tí àwọn iná tá nẹ́bí Musa fojú wì àwọn ipò ìdẹ́rùbàyàn tá nẹ́bí Musa bára rẹ̀ tọ́lọ̀ ohun dúró tọ́lọ̀ ohun kò yọ pẹ̀lú ìmánì rẹ̀ èyí ló kó àwọn tí wọ́n ṣe ìmánì pẹ̀lú ẹ̀ ló kó wọn jáde nínú ìlú làwọn ọmọ ogun fìràwọ̀n àti ẹ̀lẹ́ òun ní òkú ni kò sí ibi tí wọ́n gbọ́ sí yín àníṣe ọlọ́run ní fìmílẹ̀ tó ti ń bú ilé ìkòrọ́ lọ ẹnìkan wá ní òun rọ́lọ̀ ó wá lóhun rọ́lọ̀ ìwà ń ju bílé ti pé òun rọ́lọ̀ òun rọ́lọ̀ èsì tẹ́lẹ̀ kò fọ̀ ó ní à láti méjì wá lélẹ́yìn òun sọ pé òun rọ́lọ̀ òun rọ́lọ̀ tó bá rọ́lọ̀ nǹkan tó bá jẹ́ kó o bá lọ rí ṣéwù lágbájá ni kò bá lọ́lá fún ọ ju kó o rí ọlọ́run nígbà igba ẹgbẹ̀rún lọ gbogbo orú àwọn nǹkan ọ̀rọ̀ yìí ní tí ó di àyín lẹ́nu ni pé wọ́n ń bẹ nínú àwọn tíra tí wọ́n ń tà lọ́jà táwọn èèyàn kan ń tẹ̀ táwọn èèyàn ń rà lọ́jà ẹ kà nǹkan wàláhì wàláhì orí orí yìí ó sì fẹ́ lè yóò fẹ́ lè jà níbi tẹ́rù bá yìí ta ló ní ọdẹ títí àti kọrú nǹkan báyìí bí ọlọ́kẹ́ yóò ṣe balẹ̀ níbi pé ó rí ọlọ́run tí kò ka ọlọ́run fún kankan ọlọ́run ò dámọ̀ kankan dé séjì títí àyíwọ́ náà ju ìwọ́n ju ilé tó bá rọ́rọ́ nǹkan tó bá jẹ́ kó o bá rí ṣéwù lágbájá ni kò bá lóore fún ọjọ́ ọlọ́run tó ń dunnú kó orí yìí ní gbàgbà irú ẹni tó wíru eléyìí bóòlù ẹwò kọ́ ọlọ́run rí lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ò jámọ̀ tó gbé ṣé ìwù kan bẹ tó yẹ pé téèyàn bá lè rọ fojú rí ni rírí ọlọ́run eléyìí kí wàá ní téèyàn bá rọ lọ rírí ọlọ́run ò jámọ̀ kankan àní so òwò rí ṣé ìwù lágbájá òun ló gbó rọ lọ sẹ́dígbẹ́lẹ̀ yẹn kò mọ̀ wọn rẹ̀ kò mọ̀ wọn rẹ̀ àwọn ṣéwù ṣéwù àwọn yìí bóò ni wọ́n bọ̀ wájú ọlọ́run pẹ̀lú ọ̀ràn pẹ̀lú ọ̀ràn dáwọn àwọn tí wọ́n ń tẹ̀lé wọn tí wọ́n ti dá sí wọn lọ́rùn yìí látàrí irú ọ̀nà táwọn náà tó àwọn tí wọ́n jogún wọn tí wọ́n tò wọn lé lórí ànẹ́bì Ìsá tọ́lọ́run ṣe wáhàyí fún tọ́lọ́run sì mọ̀ pé wáhàyí tó ń ṣe fún ìyẹn náà ló fi ṣe jírin ló fi jíṣẹ́ fáwọn èèyàn ọlọ́run ni a ń tẹkùn tẹ̀lé náà sí àti tẹ̀kìzúnì wà ummiya ilahaini min dunillah tó wà níjọ́ gbẹ̀dẹ̀ alkiyama ọlọ́run sọ fún nàbí isa alayhi salatu wa salam wọ́n kí wọ́n lọ sọ ìwọ ìwọ ni wọ́n lọ sọ fún àwọn èèyàn yípe kí wọ́n mú ìwọ àti ìyá rẹ ìwọ àti màmá rẹ kí wọ́n mú èyí méjèèjì lọ́lọ́run lẹ́yìn ọlọ́run ọba nàbí isa in kuntu qultuhu faqad alimta ìrẹ́ lọ́wọ́ tó bá ti fún mo wí bẹ́ẹ̀ pé ìrẹ́ ọlọ́wọ́ bá ọba onímọ̀ ni ọmọ tí mo wí fún wa in tó fi rán mi náà ni ma qultu lahum illa ma amartani bihi ìwí ìjẹjẹ fún wa tó ju tí ìwọ ọlọ́wọ́ fi rán mi náà lọ nítorí ká lè mọ ibi tí ọlọ́wọ́ fi ọwọ́ ẹ̀hẹ́ mú nǹkan yẹn dé ọlọ́run fún wa ní ìrònú àlùkọ́lá nípa tó bá jọ ọjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà tí bá jí àwọn èèyàn dìde tán tí mo kó gbogbo ẹ̀ tí mo kó gbogbo ẹ̀ dájọ́ tán ní ìdájú ìbéèrè yìí kó àlẹ́bí yìí sá ẹ sì rí pé ìbéèrè náà kò jọ tí àwàdà kò jọ tẹ̀rín à ń tẹkùrù tẹ̀lé nà tí wọ́n ni wọ́n lọ sọ fáwọn èèyàn àni tẹ̀kìdúnì ọ̀nì ilẹ̀ hẹ́yìn nìdúnìlá kátó wá gbẹ́ni tí ó fi ra rẹ̀ hàn pé òun amúgbálẹ́gbẹ̀ẹ́ ọlọ́run lọ́nlọ́n. pẹ̀lú irú àwọn àkéèdà yìí wọ́n fi gbé àwọn èèyàn jìnnà sọ́rọ̀ wọn ò jẹ́ káwọn èèyàn mọ̀ wọn ara wọn àwọn gbé ipò ara wọn ga wọ́n ti fi ìbẹ̀rù sí ọkàn àwọn èèyàn débi pé ní ní àmà um, ní ní mísírà lọ́wọ́ ń sọ̀rọ̀ yìí àwọn tourist wọ́n bẹ̀rẹ̀ sí ronú wípé wọ́n ní ará mísírà tẹba tí ẹjọ́ bá wà níwájú adájọ́ tọ́rọ̀ bá wá di pé ẹ̀rídà ẹ̀rídà kò sẹ́rì ẹ̀rídà ẹ̀rídà kò sẹ́rì ó dá ọya ẹwà ẹwà ẹwà ṣe ẹwà búra ẹ wá ṣe ìbúra wọ́n ní ọmọ mi sọ̀rọ̀ sọ pé ga alfara ga alfara wípé ìsípayá ti dé kíni ìsípayá ti dé torí pé òun ó búra ń tiẹ̀ yóò fọ́lọ́ òun búra tí yóò sì ní ṣe kíni yóò sì ní pìkìtà bí ẹ pọ̀pọ̀lọpọ̀ náà ṣe máa ń ṣe wàláì tàláì fifty thousand ni mo rà òtítù ọlọ́run ọlọ́run ò já mọ́ nǹkan kan ó sì bí ọlọ́run yóò wájá anẹ́bì ìsá ọlá anẹ́bì ìsá lọ́jọ́ kan anẹ́bì ìsá rẹ̀ nìkan ti ń jalè ó ní ó ń jalè ní ó ní mo fi ọlọ́run ọba búra ìjalè anẹ́bì ìsá rí mo gbọ́ ọlọ́run ọba gbọ́ mo sì pé tójú mi rí mo pè nírọ́ nítorí ibi tí ká pé ó kọ ọlọ́run mọ́ nǹkan ibi tó lágbàdé lọ́dọ̀ tiwọn sí ronú wípé nígbà tó jẹ́ pípín ní ìsìn ẹ̀tọ́ àwọn èèyàn máa lọ gbogbo ilé ayé ti bàjẹ́ níbi pé àwọn èèyàn ṣe tán láti ṣe kéde láti búra pẹ̀lú ọlọ́ àwọn apá kan nínú wọn bẹ̀rẹ̀ sí sọ̀jẹ́sì pé torí pé àwọn oníṣúfì ni wọ́n pọ̀ jù ní Egypt wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀jẹ́sì pé ó dáa tí ẹ̀pẹ́ lọ́dọ̀ nínú madhab Imam Malik téèyàn bá fẹ́ búra lórí nǹkan tí ó pàtàkì gidi gan lápèjúwe ń ṣe nínú sẹ̀ríà tó kù bá kú tí owó ẹnìkan ń bẹ lọ́wọ́ rẹ̀ tó fi kú tírínsìn ẹ̀mọ̀ tó ń gbà tó kù ti kú yẹn dúkìá òkú yẹn ti di kíni ó ti di ogún àwọn ẹnìkan ó ti dẹ̀tọ́ àwọn ẹnìkan tẹ́nìkan bá wá sọ pé òkú tó kú yìí mo lówó lọ́wọ́ rẹ̀ àwọn anitọ̀ ìgbà tí ẹni tó ló lówó lọ́wọ́ rẹ̀ yìí kò sí ń bẹ̀ máa lónìí sábà bí léèrè pé ń gbọ́ bò lọ́rọ́ rí yóò sọ pé à lóòótọ́ ni owó rẹ̀ yé báyìí ń bẹ lọ́wọ́ mi á ń tí wí ò rí bẹ́ẹ̀ kò sówó rẹ̀ lọ́wọ́ mi ẹni tá ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí kò ṣe kí kò sí má nínú òfin ìṣẹ̀lẹ̀ àkíláàsì àwọn àni ọ̀dà ó mú ẹlẹ́rìí méjì wá lẹ́yìn ìgbà táwọn èèyàn méjì bá wá jẹ́rìí tán ìwọ ló wà á ṣe tí wọ́n ń pè ní yaminul qada ó búra àwọn màríkíyà wọ́n máa sọ̀jẹ́ sí pé téèyàn bá fẹ́ ṣe irú búra bẹ́ẹ̀ àwa àjọ ní kéèsì náà àwa ni kó wá sí mọ́sálásí jímọ̀ tó tóbi jù nílùú nínú mihrabu imam ibẹ̀ ni kò ti ṣe kíni ibẹ̀ ni kò ti búra nítorí kálí bàbàrà kíni ìbúra yẹn tí yóò fi jẹ́ pé tó bá jẹ́ pé irọ́ ní bá ń pa gbogbo eléyìí láti fi hàn án lọ́wọ́ láti má bàa kílèmù ní tí èsè kíni ní tí èsè tiẹ̀ wà ní ọjọ́ so àwọn júrì ní Egypt wọ́n bẹ̀rẹ̀ sí ronú pé nígbà tí ìbúra ìbúra pẹ̀lú ọlọ́run tí ò ti jámà kan lọ́dọ̀ àwọn èèyàn máa kí ló dé tó fi jẹ́ pípé táàtì mọ̀ pé àwọn èèyàn yìí gbogbo wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ló ní tọ̀ríkà tẹ́wá dé Egypt tẹ́wá ló máa bá ti tẹ̀sí eré ti jàníyà àti kàdíríà nìkan lẹ́yìn máa ń bì ẹ̀ka ẹgbẹ̀rún kan tẹ̀sí méjì kàdá. àwọn ní zubi bíi eré làwọn jẹ ẹ̀ka ẹgbẹ̀rún kan ẹ̀ méjì kàdá tọ̀ríkà oríṣiríṣi tọ̀ríkà oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ wọn ló ní tọ̀ríkà tí ń ṣe kí tí ń tẹ̀lé àwọn ṣéèkù tọ̀ríkọ̀ wọn yìí wọ́n bá wọn ju ọlọ́run lọ wọ́n mọ̀ àwọn júrìtì wọ́n mọ̀ àwọn adájọ́ wọ́n mọ̀ àwọn olùmọ́ni wọ́n mọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí òkútọ̀ nígbà tó jẹ́ pé tí ẹjọ́ bá wà níwájú kóòtù tó bá ní kéèyàn búra irú rí ó máa dùn ní pé ẹbí yóò sì lọ torí pé kò sẹ́rẹ́ rè wọ́n á bẹ̀rẹ̀ sí ronú pé ó dáa gbogbo ẹni tí ìbúra bá ti kàn tẹ́jọ́ bá dórí ìbúra ní kóòtù ábìrì lè pe tọ̀rí kọ̀ ta ni wọ́n ń tẹ̀lé tó bá di wá sọ tọ̀rí kọ̀ ibi tó ń tẹ̀lé wọ́n á ní ìsún ní sàárì ṣéwù tọ̀rí kọ̀ rẹ̀ kò lọ búra torí pé wọ́n mọ̀ pé ó lè fọlọ́hún búra lórí irọ́ nínú rẹ̀ ó sì tún máa dùn ṣùgbọ́n kò tó bẹ̀ kó lọ búra ní sàárè ṣéwù tọ̀ríkọ rẹ̀ nínú ìbẹ̀rù ọlọ́run àti ìbẹ̀rù ṣéwù tọ̀ríkọ rẹ̀ olówó òjìlẹ́ni rẹ̀ ìbẹ̀rù ṣéwù tọ̀ríkọ rẹ̀ nǹkan táwọn oníṣúfí wọn wọ̀nyẹn tọ́pọ̀lọpọ̀ wọn tí wọ́n sọ̀kìdì láti ṣe nù ẹni tí wọ́n bẹ̀rù ṣéwù rẹ̀ tí wọ́n gan rírì jẹ́jẹ́ bá wọ́ pọ̀lọpọ̀ àwọn àfá àwọn ọmọ yẹn wò mọ̀ wọn ara wọn àwọn ọ̀rọ̀ dọ̀tí àwọn ọ̀rọ̀ yájú àwọn ọ̀rọ̀ àríkí tó ma sọ̀sọ̀rọ̀ ó mú káwọn ọmọ lẹ́yìn wọn náà kí wọ́n má ṣe gíní kó mọ́ kààrọ̀ nǹkan iná ló ṣokùnfà irú statement ìdáwílẹ̀ kẹ́kẹ́ nìkan ní tó bá rọ́lọ́ nǹkan tínú rẹ̀ ń dùn tó bá jẹ́ kó bá lọ rí sí ìwù lágbájá ni kò bá lóore fún ojú kó rọ́nà ní ìgbà àgbàrọ ìyá àdàmbìlà ṣùgbọ́n tí yẹn bá mọ̀ wọn ara èèyàn tí yẹn mọ̀ pé èèyàn ò nǹkan kan ilé ayé yìí àtàwọn àwọn tá à ń wò pa lágbàá ni wọn àtàwọn tá à ń wò pa alẹ gbogbo ìtumọ̀ tágbára bá máa gbà agbá nǹkan ogun ni agbá dúkìá ni agbá ogun ni gbogbo ẹ̀ àtàwà àtàwọn òdí wọn kìí ṣe pé ká díjú ẹ̀rùn pé tàbá ní kí èèyàn díjú ṣe mọ̀ pé òun ni òun ni yóò instruct the reflect rẹ̀ pé kójú náà ṣe kí ni ẹ̀ tó ní intentionally yóò jíjú nù yóò take time ẹ̀ kí ni ìfúrídùn mílẹ̀ Jimmy, sọ fún Suleiman ó ní qabla an yartadda ilayka tọ́rfù ẹ bẹ túmọ̀ kí tọ́rfù tó padà kìí ṣe ojúdá kéde pé èèyàn jíjú ó yàrá rárá reflex tí àì control yẹn ojú tó máa ń fẹ́ báyìí tí ò sí nínú lábẹ́ control wa òun ni òun ni àlìjẹ̀nú gbà lérò pé àní láàrin pé èèyàn tẹ́jú yẹn àárín ojú títẹ̀ yẹn náà bó yàtọ̀ sí èèyàn tìjú yẹn yà àárín ojú títẹ̀ yẹn máa gbé àga ọlá bilkis máa gbé wájú wájú rẹ̀ jinnu jinnu lẹ́yìn wa láàrin àsìkò tó kéré sí yẹn tọ́lọ́run bá fẹ́ pa ilé ayé yìí rẹ̀ àti gbogbo ní tí mo bẹ́ẹ̀ náà yóò ti parẹ́ tó bá parẹ́ tán ẹnì kankan ò sí kò sí ẹni tó tó bẹ́ẹ̀ tí ó gbìn tí ó dùn wípé èyí ṣe tó parẹ́. sẹ́ni bó yẹ kí èèyàn bẹ̀rù ẹ wo bí ayé ṣe tóbi tó ẹ wo báwọn yẹn ṣe kọnú rẹ̀ tó ẹ wo àwọn yẹn tí wọ́n wà lórí ilẹ̀ ẹ wo àwọn ẹ̀dá tí wọ́n wà lórí omi. ẹ wo àwọn ẹ̀dá tí wọ́n gbé inú omi ìwà àwọn ẹranko gbogbo ẹ̀ ọlọ́run ti parẹ́ tí kò sí ní náà ní kankan kò sí ní dání kankan tọ́lọ̀ bá lè pa gbogbo eléyìn rẹ ìwọ wa ń kọ́ èyí tẹ́jú wọ́n wá jọra àti ẹlójú annabi muhammad sallallahu alaihi wasallam nínú hadithi tí àti kà gbà yẹn alẹ́ Muhammad sallam ní àsìkò kan bọ̀ nínú àwọn tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àkìyàmà nígbà tá léèrè pé ṣé ẹ̀rìn jẹ́ àwọn ìyàwó yìí tó bá jẹ́ gbẹ̀ndẹ̀ àkìyàmà nínú àwọn hadith mi alẹ́ Muhammad sallam sọ pé ànábì ní tí èyàn bá dí orí ìsìrọ̀ àtàwọn ànábì ọ̀rọ̀ wọ́n máa sọ fọ́rọ̀ pé Allahumma la as'aluka illa nafsi ìrì ọlọ́run ìbéèrè kankan àyàfẹ́ ní ara mi èmi kò mi yọ ìrì ọlọ́run ìtọrọ nǹkan mí tó yàtọ̀ sí kòkó e, kòkó èmi e nìkan yọ. Allahumma sallim sallim Allahumma sallim sallim àwọn anábì ọlọ́run ẹ̀mí ara wọn nìkan ni wọ́n máa tọrọ. Adé Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀dá tí ọlọ́run ọba gbígbó rẹ̀ gbájú gbogbo ẹ̀dá tó dá lọ àwọn kan yìí wọ́n yìí wọ́n yìí wọ́n yìí débi pé wọ́n tayọ ààlà wọ́n ní torí ẹ̀ lọ́lọ́run bá fi dáyé tó bá ń bẹ nínú àwọn tí wọ́n yìí rẹ̀ ẹni tó ní torí ẹ̀ lọ́lọ́run fi dáyé yẹn tó bá díjọ́ gbé dàlùkẹ́yàmù àwọn àyè kan bẹ́ẹ̀ pé orí ara rẹ̀ nìkan yóò mọ̀ tọrọ ìwọ́ta ni kí ni kí làjẹ́rẹ́ dìde ẹ̀ àwọn àyè kan bẹ tó wájú ọ̀gbẹ̀dẹ̀ alkiyama tẹ́ndẹ̀ Muhammad sallallahu alaihi wasallam tó ní owó forí kalẹ̀ ní owó ní o lásìkò tí ń sọ hadith yẹn olóòwò tí mọ tó wọ́n wí lọ́jọ́ náà ó ní ṣùgbọ́n lọ́wọ́ ṣe ìlhámù tó wọ́n máa wí lórí ìforí balẹ̀ yẹn amẹ́rì òní lè borí òkè gan lórí ìṣùjú yẹn lọ́wọ́ ti ṣe ìlhámù ní tí ó máa wí fún ìwọ tó nẹ́bì èyí sà nẹ́bì èyí sì ránṣẹ́ èyí sì ń kankan ṣùgbọ́n ìgbẹ̀rùgbẹ̀rì rẹ ó ti tètè àwọn ẹ̀rọ. ṣùgbọ́n tí yẹn bá mọ̀ wàá rí èèyàn tí yẹn mọ̀ ọlọ́run mímọ̀ ọlọ́run ni ó jẹ́ kí yẹn mọ̀ wàá rí èèyàn tí yẹn bá mọ̀ ọlọ́run ṣe ẹni tó bá lọ ẹni tó bá lọ kọ́ nípa ọlọ́run lọ́dọ̀ àwọn tí wọ́n ń yẹ̀yẹ̀ ọlọ́run tí wọ́n fojú tẹ́ńbẹ́lú ọlọ́run irú ẹ̀kọ́ tí ó ní nínú ẹ̀mí rẹ̀ nípa ọlọ́run náà ṣùgbọ́n tí yẹn bá kọ́ nípa ọlọ́run lọ́dọ̀ àwọn tí wọ́n ń bẹ̀rù ọlọ́run tí wọ́n ń sọ pàápàá bọ́lọ́run ti jẹ́ yóò jẹ́ kí yẹn mọ̀ wá rí ẹ̀ pé hey ànábì ọlọ́run gan ni wọ́n ní ó rí báyìí ànábì ọlọ́run ni ó ṣe báyìí ànábì ọlọ́run ni ó ṣe báyìí ìbú òde èmi wá ń kọ́ àwọn tó jẹ́ títí wọ́n ọlọ́run ò gbé ẹ̀ṣẹ̀ kankan pàdé ọlọ́run ọlọ́run lóhun ti yáàgbé gbogbo ẹ̀ṣẹ̀ wọn ó pa wọ́n má kó ń bẹ dídá tí wọ́n bá tún wá lẹ́ṣẹ̀ ọlọ́run ti yáàgbé rẹ̀ ìwọ́n kọ́ta ló fún ọ ní láìsẹ̀nsì kí ló wá fi ọlọ́kàn balẹ̀ nítorí ìdí eléyìí tí yẹn bá mọ̀ pé ọlọ́run yìí tó bá wù ú ó lè fìyà jẹyàn lẹ́sẹ̀kẹsẹ̀. tí yẹn mọ̀ pé yóò já mọ̀ kankan tí yẹn mọ̀ pé ọlọ́run tóbi tá a yọ ní tí máa ń ṣègbẹ̀rù gan yìí sí ilé yìí a máa mú kí ni a máa mú kí bẹ̀rù ọlọ́run kó lékún lọ́kàn nínú àwọn ohun tó máa ń ṣe okùnfà kíbẹ̀rù ọlọ́run ọba ó lékún lọ́kàn ẹ̀dá alkhawfu min mubaghatati al'uqubati wa adamu al-imhali wa tamakkuni min at ìyà ọlọ́run nípa àwọn àwọ̀ ẹ̀ṣẹ̀ téèyàn dá kó má ṣẹlẹ̀ lójijì. mélòó mélòó orú ẹ̀ ló ti ṣẹlẹ̀ tó bá wu ọlọ́run láti ayé ni ó ti fìyà jẹ yẹn yóò tú àṣírí yìí téèyàn ń wù ní wẹ́ẹ̀sẹ̀ yẹn yóò tún fìyà yóò tún bẹ̀rẹ̀ sí máa fìyà rẹ̀ jẹ yẹn látàyè. ìjọ́rọ̀ ń sì rìn kiri torí pé kò sàdéhùn fẹ́ẹ́ nìkan pé ní í bẹ́ẹ̀. àti pé tọ́lọ́wọ̀n ọ̀bọ̀ wá fún èèyàn láǹfààní àti túbá máa ń kọ́ ìbẹ̀rù pé ó dá tí bá wá sí kí ìbá láǹfààní àti túbá ń kọ́ ibi ìdájí sọ̀rọ̀ ẹni tí tí wọ́n fi ẹbọ lọ nígbà tí ààrẹ dójú ẹ̀ tó sì jẹ́ ni ọlọ́run wọ́n ní tọ́ nígbà tí ìwòsàn kankan ò ṣe òun yóò wá dán o orí ẹbùn ọ̀yẹ́ ló ṣe kí ni ìlókù sí orí ẹ̀ lẹ́ni ẹ̀dì lọ. irú eléyìí ń sìn kò láǹfààní àti ṣe kí ni àti padà wá túbá ìbẹ̀rù pé ó dá tí bá wá sí ilé tọ́lọ̀ wá fún mi láǹfààní àti túbá ńkọ́ bó mo fẹ́ pàdé ọ̀rọ̀ Ibn al-Qayyim rahimahullahu ta'ala ó ní yansha'u al-khawfu min thalathati um-, umur ó ní ìbẹ̀rù a máa wù látara nǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ ma'rifatuhu biljinayati wa qubhiha àkọ́kọ́ ní ìdí yàn fẹ́ wù ní wẹ́ẹ̀sẹ̀ yìí kí ẹ mọ̀ pé léyìí ìwẹ̀ ẹ̀ṣẹ̀ ni nǹkan tó sì burú ní tọ́lọ́run kórìíra rẹ̀ ẹlẹ́ẹ̀kejì tasdiqul wa'id wa anna Allaha rattaba 'ala al-ma'siyati 'uqubataha kí ẹ máa pé lóòótọ́ ni ọlọ́run máa fi yà jẹni tó bá ṣẹ̀ ọlọ́run a máa fi yà jẹni tó bá ṣẹ̀ àti pé ọlọ́run kọ ìyà lórí gbogbo ẹ̀ṣẹ̀ ẹlẹ́ẹ̀kẹta àkọ́kọ́ rẹ̀ pé nǹkan yìí ìwẹ̀ ẹ̀ṣẹ̀ ni ni pé ìyá máa ń bẹ fẹ́ni tó bá ṣe iye tó ń fẹ́ ṣe yìí o ẹ̀ṣẹ̀ yìí ó níyà lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta alamu la alahu yom na min at-tawbah lóòótọ́ lóòótọ́ ọlọ́run a máa dárí jẹni tó bá tẹ̀ tó fi ronú kúwàdà kódà bí máa máa téèyàn bá láǹfààní àti ronúkú ẹ̀dà tó bá ronúkú ẹ̀dà ọlọ́run ó ṣe kí ni ọlọ́run ó darí jì ṣùgbọ́n ó ní annahu la ya'lam la'allahu yumna'u min at-tawba torí pé wọn mà ó ṣe é ṣe kí wọ́n má fún àti ṣe kí àti túbá ويحال بينه وبينها kò sí garanti ìpòrò títẹ́ sẹ́rí téèyàn bá wúwo ẹ̀ṣẹ̀ tó wá padà lọ́sọ̀ mi astaghfirullah astaghfirullah astaghfirullah àwọn olùmọ́ni tí tọ́lọ́run bá ṣe é rọrùn fún láti padà ọlọ́run fẹ́ dárí jì ọ̀nà ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹni tó wúwo ẹ̀ṣẹ̀ ní máa lè ṣe kí ni máa lè ṣe istighfar àfẹnitọ́lọ́run bá yàn àfẹnitọ́lọ́run bá fẹ́ tó bá wá ní ṣe tó ti ń padà tó ń ṣe tó ń padà ṣé o mọ̀ èyí tó ṣe tọ́lọ̀ òun ní fún ọ láǹfààní kó padà wọ́n ní fàbí hadhihi al-umur fàbí hadhihi al-umur ath-thalatha yatimmu lahu al-khawf wọ́n àwọn nǹkan mẹ́kẹ̀ẹ́ta yìí kéèyàn bá ronú nípa wọn kéèyàn kó wọn pọ̀ kéèyàn ronú nípa rẹ̀ kéèyàn tó wúwo ẹ̀ṣẹ̀ kan ó ní yóò jẹ́ kí ìbẹ̀rù kó ṣẹlẹ̀ nínú ọkàn wọ̀bí hásìkò wọ́dìhà ọ̀dọ́ àdìhà àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí òdiwọ̀n bí wọ́n bá ti lágbàá lẹ́nu èèyàn àbí bí wọ́n bá ti lẹ takunu quwwatul khawfi wa da'fihi bẹ́ẹ̀ náà ni ìbẹ̀rù yóò ṣe lágbàá tàbí ìgbé torí pé ní mọ́mú kí ẹ̀ ń wù ẹ̀sẹ̀ ní ìmọ̀ pé jẹ́jú pé ìdí ẹ̀ ń wù níwọ̀ ẹ̀sẹ̀ yẹn èèyàn mà pé nǹkan tí ò dáa ni wọ́n ń ma ájàmọ̀ ẹ̀mí ibi tó àkíbẹ́tì àdúgbò jẹ́jú pé èèyàn ma àtẹ̀yìnwá ìkéyàn fẹ́ wù níwọ̀ ẹ̀sẹ̀ yẹn òun náà ni ìyàtọ̀ náà wọ́n fi jẹyàn wọ́n lakin yahmiluhu alayhi ittikaluhu ala tawba ala kó sì jẹ́ o ma pe mọ̀ pé wọ́n ẹsẹ̀ ni ó mọ̀ pé kéèyàn a máa ṣe kí ni a sì máa fi ẹsẹ̀ a máa fi jẹ̀yàn méjèèjì ló mà o haramu ni o ya rẹ̀ ṣùgbọ́n tó fà tó fi ké lẹ́yìn pé ó mọ méjèèjì náà ni pé ó gbára ti kí ni ó gbára ti títúwá ó wò pé kí n ṣe kí n ṣe kí ni kí n túwá لكن يحمله عليه اتكاله على التوبة وهو الغالب من ذنوب أهل الإيمان وهو الغالب من ذنوب أهل الإيمان ابن القيم قل لي لقوة nínú àwọn nínú ẹ̀ṣẹ̀ táwọn onímọ̀rìn tí wọ́n máa ń ṣe kéré tí wọ́n máa ń dá ìtò pọ̀jù nínú ẹ̀ṣẹ̀ táwọn onímọ̀rìn máa ń dá náà ni pé ó mọ̀ pé haramu ni nǹkan yìí ó sì mọ̀ pé ọlọ́run lè bì ẹ̀ṣẹ̀ ó lè bì àjẹun méjèèjì ló mà ṣùgbọ́n yóò máa rí ní pípé tí bá ṣe ń tura ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀rìn irú ẹ̀ṣẹ̀ tí wọ́n máa dá ni ó ìdá alima kó bá مغبته وخاف ألا يفتح له ألا يفتح له باب التوبة orísun kan tó bá mọ̀ pé ìwà búburú lélẹ̀ tó sì mọ nítorí kàtẹ̀yìn rẹ̀ wá tó sì bẹ̀rù pé wọ́n lè má sí lẹ́kùn títú báyẹn fún un bẹ́ẹ̀ ó ṣeé ṣe yẹmìnáhùhà wọ̀yùhárù bẹ́yìnàhù wọ̀bẹ́yìnàhà ó ṣe ṣe kọ́rọ̀ ń kọ̀ fún òun mẹ́lẹ̀ túwá kọ́rọ̀ ń kọ́ gàgá kan sáàrí òun àti títúwá ó ní ìṣẹ́dà kàùfùhù ìṣẹ́dà kàùfùhù ó ní ìbẹ̀rù rẹ̀ yóò ṣe kiri yóò lágbà ilé ìbẹ́nu nǹkan táwọn olùmọ̀ǹtẹ̀ ní fiyásà tó nà nínú àwọn nǹkan tí yóò máa lò láti fi kú ẹ̀mí ara tọ́nà wọn bá lọ fún mi láǹfààní kí n túbá ń kọ́ wọ́n ni hada qabla zam hada qabla zam gbogbo ilé àlàyé tà ń ṣe yìí síwájú kéèyàn tó ń ṣe génà síwájú kéèyàn tó wúwo ẹ̀ṣẹ̀ nù síwájú kó tó wú ẹ̀ṣẹ̀ wọ́n fa'ida amina ṣùgbọ́n tó bá wúwo ẹ̀ṣẹ̀ náà ń kọ́ kana khawfuhu ashad tó bá jẹ́ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ìrònú àwọn nǹkan wọ̀nyí lẹ́yìn ìgbà tó wù ẹ̀ṣẹ̀ náà tán ẹ̀rí pé ìbẹ̀rù rẹ̀ ó tún ṣe kíni ìbẹ̀rù rẹ̀ ó lágbà torí ó ti kó sínú kíni ó ti kó sínú ẹ̀ṣẹ̀ náà ní ìsìn tí ó máa kánjú àti ṣe kíni báyìí yóò máa kánjú àti túbá torí pé ń bẹ̀rù pé kọ́rọ̀ òun má lọ fi gàgá sáàrin òun àti ti túbá wọ́n ni wọ́n bẹ̀rẹ̀ jùmùlà ó ní ní àpapọ̀ fọ́mìnì takọ́rọ̀ fi kọ́lbìhì zikiru dari zikiru dari àkírà wọ̀jẹ̀zà ìhá ó ní gbogbo ẹnikẹ́ni tí ìrántí ọjọ́ ilé ìgbẹ̀yìn ìgbà padà sọ́dọ̀ ọlọ́run àtẹ̀sán tọ́lọ́run ó san fún wa nígbà tá a bá padà sọ́dọ̀ rẹ̀ wọ̀jẹ̀kiri màtíyàtì wọ̀tẹ̀wá òrì àríhà tó sì rántí e, àwọn àwọn ẹ̀ṣẹ̀ àtàwọn àdéhùn ìyà tọ́lọ́run ti fáwọn tí wọ́n wù ẹ̀ṣẹ̀ náà وعدم الوثوق بإتيانه بالتوبة النصوح àti wípé òun ò ní garanti pé òun lè padà sọ́dọ̀ ọlọ́run kó òun jú bá kò sí garanti haja fi qalbihi min al-khawfi ma la yamlikuhu wa la yufariquhu hatta yanju ó ní ìbẹ̀rù yóò bu ọkàn rẹ̀ èyí tó jẹ́ sí òun fúnra rẹ̀ kò ní lè fi ìbẹ̀rù náà lẹ̀ títí tí ó fi kékeré títí tí ó fi bọ́ nínú ìwà èyí tí ó ṣokùnfà ìbẹ̀rù náà fún <clears throat> eléyìí ni díẹ̀ nínú àwọn àsìbá àwọn nǹkan tó yẹ sí pé tí èèyàn bá ń ṣe ìṣẹ̀dọ́rù wọn yóò mú kí ìbẹ̀rù ọ̀rọ̀ kí ó lékún lọ́kàn èèyàn حسن طيب kí wá ní <clears throat> àǹfààní díyàn orí <clears throat> látàrí pé èèyàn ń bẹ̀rù ọ̀rọ̀ kí ni àwọn èso tí ń bẹ fún ìbẹ̀rù ọlọ́run tọ́nà bá jogún ìrẹ̀rù rẹ̀ fún yà wọ́n ní nínú ẹ̀ òun náà ni wípé nílé ayé ń bíbáyé ọlọ́wọ́n bó fún yàn ní nǹkan tí wọ́n ń pè ní at-tamkin at-tamkin ọlọ́wọ́n fún yàn ní ìgbàláàyè nílé ayé ọlọ́wọ́n bó gbàláàyè nílé ayé nítorí kó ṣe kéré nítorí kó bẹ̀rù ọlọ́wọ́n وزيادة الإيمان والطمأنينة ìmáàni rẹ̀ ó sì tún máa lékún ìfàyàbalẹ̀ rẹ̀ yóò sì tún máa lékún yóò ní ìfọ̀kànbalẹ̀ nígbàtí ìbẹ̀rù Ọlọ́run ti wà níbo tó ti wà nínú ọkàn rẹ̀ àwọn olùmọ̀ máa sọ pé man khafa Allah khawwafa Allahu minhu kulla shay' gbogbo ẹni tó bá ń bẹ̀rù ọ̀rọ̀ ọlọ́run lòun ń bẹ̀rù ọlọ́run bó wà mú kí gbogbo nǹkan kó máa bẹ̀rù rẹ̀ ẹ̀rì tẹ́lò pé ẹ̀wọ̀n pé kò já mọ́ nǹkan kan kò lẹ́bí kò lára kìí ṣe ilé ńlá ló ti jáde yóò ṣe nǹkan tí yóò ṣe nǹkan kan tí a máa bàbàrà nǹkan yẹn tí ó sì mú jẹ tó sì jẹ́ títí àwọn tí àwọn òpé wọn ilé ńlá ni wọ́n ti jáde àwọn ni wọ́n nílùú àwọn ni gbá àwọn làwọ ẹnìkan kan ò gbọ́dọ̀ dẹ̀wò nínú wa ṣùgbọ́n lómi ò ṣe tí ó mú jẹ nítorí ìbẹ̀rù ọlọ́run àwọn tẹ́ ń wò pé irú délé ìṣe yìí wọ́n ò sì fi ẹ̀ fún wọ́n bẹ̀rù rẹ̀ kò sì mẹ́gbàá lọ́wọ́ in reality gan kò lè nà wọ́n tí wọ́n bá fi tó ṣe yóò dájẹ̀ rí àfúnga kò ní tí ó fi wọ́n sí kò níbi tí ó bí wọn lọ ṣùgbọ́n yóò ṣe yóò sì mú ṣẹ nítorí pé gbogbo ẹni tó bá bẹ̀rù ọ̀rọ̀ ọlọ́run ó fi ìbẹ̀rù rẹ̀ sọ́kàn gbogbo nǹkan yóò tó bá rọ kiri káàrẹ̀ فلمرني وقال الذين كفروا لرسولهم لنخرجنكم من أرضنا أو لتعودن, لتعودن في ملتنا فلوني أمد جبيري وصفاوا يناسا لنخرجنكم من أرضنا دلدوا أول ليكون هو في وازد دوالامه wàhálà yìí ti pọ̀ jù àwọn ànábì ọlọ́run bá àwọn ànábì ọlọ́run a lè yí kúrò nílùú wa ẹni tọ́rọ wọn náà àwọn ẹ̀tẹ̀rù dún nà fi mi lẹ́tìnà àfi pẹ̀lú mọ́jẹ̀mọ̀ kan tẹ́ẹ̀bá fẹ́ ká lè yí kúrò gbogbo ìdí ẹ̀ ní ká máa sọ ọlọ́run ká máa pe ọlọ́run nìkan ká fẹ́ bọ́ fífi lẹ̀ ká má ṣe yìí má ká má ṣe tọ̀hún má ẹ kò gbogbo ẹ̀ sísẹ́gbẹ̀ kan intanṣin ẹ̀yin náà wàá máa ṣe kìnnì lókùnbà tó bá tẹ́ ẹ bá fẹ́ máa gbé wò tẹ́ bá fẹ́ máa gbé wì tẹ́ bá ti ṣe ń táwa náà sìn á lè yín jáde. fa awha ilayhim rabbuhum lanuhlikanna adh-dhalimin ọlọ́run bá wá ṣe wáyé fún wa fáwọn ànábì rẹ̀ Oni ní dájúdájú àwọn ó pa wọn rùn àwọn àtàní àwọn alábòsí walanuskinnannakumul ard min ba'dihim ọlọ́run oni dájúdájú àwọn ó sì fún yín ní ilẹ̀ gbé ibi tó dé ńlá tí wọ́n ní sọ báwọn ó lè yín kó nígbà tá bá pa wọ́n run tán dúkìá tẹ̀yìn nìkan ni ó jẹ́ á fi láyà balẹ̀ ذلك لمن خاف مقامي وخاف وعيد ọlọ́run ní ṣùgbọ́n fífi yín láyà balẹ̀ fífún yín ní àtàmtí lórí ilẹ̀ yìí ذلك لمن خاف maqami khafa wáyé ìyẹn wà fún tani lẹ́yìn tó bá bẹ̀rù ìdúró rẹ̀ níwájú ọlọ́run tó sì bẹ̀rù àwọn tọ́lọ́run ṣe ní àdéhùn níyà ìbẹ̀rù pé òun lọ́dún wájú ọlọ́run ìbẹ̀rù pé ọlọ́run ìyà tó wà lọ́jọ́ ọlọ́run yẹn kí ń bẹ̀rù yẹn yóò mú kó sá fún gbogbo tọ́lọ̀wọ̀n bá ṣe ṣe rẹ̀ wọ́n ni gbogbo tọ́lọ̀wọ̀n bá ṣe lẹ́ won الخوف من الله يؤدي إلى التمكين في الأرض والانتصار على الأعداء وأن يهلك الله عدوهم ويخزيهم ويورث المؤمنين أرض ديارهم ìbẹ̀rù ọlọ́run a máa sọ ṣokùnfà kíyàn rí ààyè jókòó kéèyàn rí ìgbàláyè lórí rẹ̀ a ti máa ṣokùnfà kéèyàn ní ìṣẹ́gun lórí àwọn ọ̀tá rẹ̀ nínú àwọn samara tí ìbẹ̀rù ọlọ́run tó ní يبعث على العمل الصالح والإخلاص والإخلاص فيه وعدم طلب المقابل في الدنيا فلا ينقص الأجر في الآخرة wọ́n ní inú ẹ̀ a máa ṣe okùnfà kéèyàn nífẹ̀ẹ́ bí àdìsíṣẹ́ dáadáa àti pé kéèyàn ṣe àfọ̀mọ́ àníyàn rẹ̀ nípa iṣẹ́ náà àti pé a máa ṣokùnfà kéèyàn má bìkítà láti wá ẹ̀san ẹsẹ̀ rẹ̀ láti rí ayé èèyàn dídùn lè kíláàsì kéèyàn bá ti ń ṣiṣẹ́ kan kéèyàn sì ń ronú pé iṣẹ́ tó yẹ kéèyàn fi wójú lè rí ọlọ́run kéèyàn ń ṣe nítorí ìrètí nǹkan mi wàhálà ni wọ́n ti jọ gbẹ̀dẹ̀ àlùkìyàmà ọlọ́run ọbọ̀ ni nítorí nítorí ntò fi ṣiṣẹ́ náà ntò torí ẹ̀ ṣiṣẹ́ náà wọ́n ti fún ọ láti ilé ayé torí náà lẹ́sàn lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba balẹ̀ kí إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا ọlọ́run fún wa ní ìròyìn pa àwọn olùgbàgbọ́ òdodo òní à ń fún yín jẹ nítorí pé àwọn ojú rèé ọ̀rọ̀ wọn bá ní ṣe rí bíbáyìí àlè ètò ààbò nítọ́lọ̀ mú wá ń bíbá òun náà ni ìfúnyàn ló ń jẹjẹ ṣẹ̀rí àpàtàkì ká fúnyàn ló ń jẹjẹ ṣẹ̀rí àpàtàkì rẹ̀ gidi gan la nuridu minkum jaza'an wala shukura àfẹ́sàn kankan lọ́dọ̀ yín àti fẹ́ kí kẹ́ fún wa gan ilé ìwà túmọ̀ sí pé tí ẹ̀dá ọlọ́run kan bá sóore fún yàn àwọn àgbẹ̀ o o wà ẹ̀ńdáìtì sí ká dúpẹ́ fún ọ torí pé ṣébi dúkìá ọlọ́run. torí pé adé Muhammad sallallahu alayhi wa sallam ó fi kọ́ wa wípé nínú àpẹẹrẹ pé èèyàn ò ní dúpẹ́ fún ọlọ́run òun náà ni kó má dúpẹ́ fún àwọn ẹ̀dọ́ ọlọ́run. tọ́lọ̀ bá wá tò wọ́n sípò ẹni tí í ṣe má rí di ọpẹ́ o ẹ̀kọ́ ta ẹ̀kọ́ ẹni tí òun ni yẹ́dùn lọ́rùlíà tánàbí ní afdal min al-yadi sufla ọwọ́ tí ń fún yẹn ànábì ní òun bí lọ́lá ju ọwọ́ tí ń ṣe yẹn ọwọ́ tí ń gbà lọ ṣùgbọ́n nítorí pé òun fún yẹn yẹn mọ́ àjọra rẹ lójú o ìrègún tó bá ti lè ṣe ìrègún ní tó ṣe yẹn ó ti bàjẹ́ ò ní ládà rẹ̀ mọ́ ìbáwá la ti nǹkan báyìí fún ìbáwá la fún ní la fún ní nǹkan báyìí ìbáwá la sanwó nǹkan báyìí ìbáwá la ṣe báyìí ìbáwá la ṣe báyìí. òní ṣe rìbó nínú àwọn ládàbù tiẹ̀ náà tó ní pé kó o má retí kí ni kó o dúpẹ́ fún kó o ṣe nítorí ìdání nítorí ọlọ́run nínú àwọn ẹ̀kọ́ ẹni tí ń gbà òun náà ni pé kó o ṣe gíní kó o dúpẹ́ fẹ́ni tó ṣe gíní fẹ́ni tó kàn ní Muhammad sallam inú hadithi ni wani man sana alaykum ma'rufan fakafi'uhu tí ẹ bá tó orí fún yí ẹ̀sán lẹ́sàn orí tó ṣe fún yíyàn bákan náà lọ́lọ́run fún wa ní ìrò nípa àwọn èèyàn kan tí wọ́n ń ṣe àgbéga orúkọ rẹ̀ nínú àwọn ilé rẹ̀ fìbúyútín azinallahu an turfa wa yuzkara fiha ismuhu yusabbihu lahu fiha bil ghudwi wal asari rijalun ọlọ́run nínú àwọn ilé kan ètí ọlọ́wọ́ba tó yọ̀ǹda tó pàṣẹ pé kí wọ́n máa ṣe àgbéga orúkọ rẹ̀ nínú àwọn ilé náà kó máa ṣe àfọ̀mọ́ orúkọ rẹ̀ kó máa ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba nínú ẹ̀ ní àárọ̀ àti àṣálẹ́ rìjáàlùn àwọn ọkùnrin tó jẹ́ sí pé ìròyìn wọn àwọn tí wọ́n ń ṣe àgbéga àtàfọ̀mọ́ orúkọ ọlọ́run ọba nínú àwọn ilé ọlọ́run nínú àwọn mọ́sálásí ọlọ́run ní àwọn àròyìn wọn la tulhihim tijaratun wala bay'un an dhikrillah kátàkárà òwò àti kátàkárà kìí ṣe kí ni kìí jẹ wọn lógún kìí múmú láyà wọn kìí mú wọn fọ́nú fọ́ra kúrò níbi ìrántí ọlọ́run wọ ikọ́ ni sọ̀dá àti ìrùn kíkí torí pé bísínẹ́sì rẹ̀ wá ti ó ti gba àyè ẹlòmíì àdánwò lówó pípọ̀ jẹ fún kówó rẹ̀ tó pọ̀ nígbà tí rẹ̀ ò tí ju ọ̀kan lọ ìrù wákàtí máa láàrún nínú jama ní dínkì náà yìí kùsùnmọ́ nígbà tí ṣọ́ọ̀bù di mẹ́fà láti ìgbà tí ṣọ́ọ̀bù ti di mẹ́fà ní òsì kírun mọ́sálásí má sẹ́rí pé dúkìá di kí ni fún ó dà dẹ́wọ̀ nílátùn híhìm tijaratun wala bay'un an dhikrillah owó kátàkárà kì mú wọn fọ́nú fọ́ra kúrò níbi ìrántí ọlọ́run wa iqamis salat àti bíbèrò dúró wa ita'iz zakat àti yíyọ yakhafun gbogbo ìrántí ọlọ́run à ń ṣe ìrántí ọlọ́run à ń sọ́fà mọ́ orúkọ ọlọ́run ọba nínú àwọn ilé ọlọ́run àìfọ́nú fọ́ra kúrò níbi ìrántí ọlọ́run àti gbígbèrò dúró àti yíyọ zaka kí ló bá tí fi ń ṣe gbogbo eléyìí yakhafuna yawman tataqallabu fihi alqulubu wal absar wọ́n bẹ̀rù ọjọ́ tí àwọn ojú àti ọkàn tí wọ́n ṣe kéde tí wọ́n máa yí padà ọjọ́ tí òní sí fọ́kàn balẹ̀ ọjọ́ tí gbogbo èèyàn tí ó wà nínú fòyà àyàfi àwọn tọ́rọ̀ wọn wá tó bá ṣe kéde tó bá ṣàdáyà rí wọn eléyìí ni nínú àwọn àǹfààní tí yóò rí látàrí látàrí ìbẹ̀rù ọ̀rọ̀ tó bá jẹ́ ọ̀gbìn dàlùkẹ́yàmà nínú àwọn àǹfààní tí ń bẹ nínú ẹ̀ òun náà ni wípé yóò jẹ́ kí yẹn ó wà nínú àwọn tọ́nà ń sàdáyán rí wọn lásìkò tí a ó sọ oòrùn kalẹ̀ tí ó wà ní òdiwọ̀n máìlì kan sí wa lásìkò tí yẹn ó wà ní thousands of miles a ti ń pariwo ọjọ́ náà wọ́n sọ kalẹ̀ ní ní sallallahu alaihi wasallam ní oníkálukú máa làágùn gbogbo díwọ̀n iṣẹ́ àwọn àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ti pọ̀ tó ẹlòmíì ogun rẹ̀ yóò wà ní kókósẹ̀ rẹ̀ ẹlòmíì yóò di orúnkún rẹ̀ ẹlòmíì yóò di ìdodo rẹ̀ ẹlòmíì yóò mú débi pé yóò máa nàgà nítorí kó má bàa mú nínú ẹ̀ wàhálà ọjọ́ tá à ń wí yóò ní agbára kí ọlọ́ọ̀bá kí wọ́n tàjẹ́ káwà nínú àwọn tí ọkàn wọn balẹ̀ lọ́jọ́ náà ṣùgbọ́n nínú àwọn tí wọ́n wà ní abẹ́ al'arfi àbòjí al'arfi ọlọ́run tó bá di ọjọ́ ní nínú àwọn ìjíòjì kí wọ́n wà lábẹ́ al'arfi ọlọ́run òun náà nìbẹ̀rù ọlọ́run gẹ́gẹ́ bí annabi Muhammad sallallahu alaihi wasallam ó ṣe orí pọkìnrin yẹn tó ní rajulun talabatu imra'atun dhatu mansibin ṣe kéèṣe rẹ̀ obìnrin tó rẹwà jẹ́ pé tẹ bá kó èèyàn mẹ́wàá jọ tẹ bá ní obìnrin yìí tó rẹwà bí ò rẹwà bò ní ṣe àpẹẹrẹ bẹ kó èèyàn ọgọ́rùn-ún jọ gbọ́n sọ pé ayé yìí rẹwà. mansibin wa jama'a ó nípò ó tún wá rẹwà àwọn olùmọ́ni irú àdánwò tí ọlọ́run ti fún ta ni annabi Yusuf ìyẹn ni pé tí èyàn bá ṣe àlùfàṣà yẹn ipò ó ní ipò tó lè fi protect èyàn tó bá jẹ́ pé rù ní bá ń bá èyàn ni ìyẹn ni pé scenario yẹn scenario tó yẹ kókè ṣe kí ni kókè balẹ̀ ni ṣùgbọ́n wá sọ wípé fàkọ́ọ́lẹ̀ inni akhafu Allah ìbẹ̀rù ọlọ́run dájúdájú èmi ń bẹ̀rù ọ̀rọ̀ eléyìí àti Muhammad sallam sàdáyẹn rí rẹ̀ nínú àwọn tí wọ́n wà lábẹ́ kiri lábẹ́ bòkì al bákan náà ìbẹ̀rù ọlọ́run yìí ń bẹ nínú àwọn tí èèyàn máa ń ṣe nínú àdìbì tí ó yẹn àdìbì àwọn arákùnrin kan tí àpáta wọn má bìkan yẹn ẹ̀rí pé ní ọ̀kan nínú wọn ní tó fi tọrọ òun náà ni arábìnrin kan tó ti ń wá bí ó ṣe ṣe àlùfàṣà pẹ̀lú rẹ̀ ti pẹ́ tó fi jẹ́ sí pé bùkátà wá gbé arábìnrin náà wá sọ́dọ̀ rẹ̀ ó wá ní in tó ń wá owó tó ń wá òun máa fún ara rẹ̀ kóun bá ṣe àlùfàṣà obìnrin náà nígbà tí ò ní ẹ̀ka ó ní tọ̀kọ̀ sí oníṣùgbọ́n nígbà tóhun jókòó láàrin ìtàn obìnrin náà tóhun tóhun ti wà lórí ẹ̀ ní wíwà ẹni tó ṣe náà ti di àlùfàṣá obìnrin náà ni bẹ̀rù ọlọ́run ó ní bẹ̀rù ọlọ́run tó bèèrè lórí ìlú ó fàtún wò bí ó ní tó bá jẹ́ pípé nítorí pé obìnrin yìí ó ní kóhun bẹ̀rù ọlọ́run ó ní ìrì ọlọ́run tó bá jẹ́ pípé nítorí ìbẹ̀rù rẹ iná ní ti ṣe àlùfàṣá ọjọ́ náà tí mo ti wà nípò ẹni tó lè ṣe ṣe ìsípayá fún wa nínú òṣèlú tá a wà yìí bẹ́ẹ̀ ni àpáta náà ṣe gbìn àpáta náà sùn ìbẹ̀rù ọlọ́run tọ́lọ̀ bá fi ẹ̀ṣẹ̀ kò ń jẹ́ tọ́lọ̀ ń kó èèyàn yọ pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run nínú òṣèṣì ìwẹ̀ ẹ̀ṣẹ̀ kan ń bẹ nínú téèyàn máa fi ń tọrọ lọ́dọ̀ ọlọ́run téèyàn bá sì fi tọrọ lọ́dọ̀ ọlọ́run yóò ṣe kiri yóò dáhùn bákan náà nínú ẹ̀ òun náà ni pé a máa ṣokùnfà kéèyàn wà àlùjánnà ìbẹ̀rù ọlọ́run a máa ṣokùnfà kéèyàn wà àlùjánnà adá Muhammad sallallahu alayhi wa sallam ni man khafa adlaj gbogbo ẹni tó bá bẹ̀rù yóò ṣe kiri yóò tètè bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ̀ kílẹ̀ tó máa wa man adlaja balagha al-manzil gbogbo ẹni tó bá tètè bẹ̀rẹ̀ ìrìn àjò kílẹ̀ tó máa yóò dé ibi tí ń lọ ààyè ìfọkànbalẹ̀ yóò débẹ̀ lásìkò ala inna sil'ata Allahi ghaliya ala inna sil'ata Allahi al-janna ó ní ẹ̀rí ọjà ọlọ́run ohun ẹ̀jìrì gan gbogbo ẹni tó bá fẹ́ rà ó nídìí láti ṣe kíni ó nídìí láti san owó tó wọ́n ó ní kí wàá lọ ja ọlọ́run tá a fẹ́ rà òun náà ní kíni òun náà làjẹ́ náà wọ́n ní eléyìí àpèjúwe kan làjẹ́ Muhammad sallam mú wa nípa Ah, ah, ẹni tí ń bẹ̀rù ọlọ́run àdẹ́bí hamadulam fi ẹni tí ń bẹ̀rù àti pàdé ọlọ́run fi jọ ẹni tí ń bẹ̀rù káwọn ọmọ ogun tí wọ́n ju agbára lọ tí wọ́n sì ń bọ̀ wá lù náà tí gbogbo kí wọ́n kógun bọ̀ ẹ̀rú ń kò fẹ́ kí wọ́n ogun náà lásìkò tóun bẹ́ẹ̀ lù àdébíwá ni sàṣọlẹ̀ ń pé irú ẹni bẹ́ẹ̀ ìgbó ni ó ti bẹ̀rẹ̀ ẹ̀yìn àjò wọn ni adìlẹ̀jà yóò bẹ̀rẹ̀ ẹ̀yìn àjò ní awọ́lẹ̀ lẹ́yìn láti òru kílẹ̀ tó mọ́ ni ó ti ṣègèrè ni ó ti tẹ̀tẹ̀ mánì wọn ni wọ́n fi ìrìn àjò ẹni tí ń wá àlìjánná tí ó sì dé àlìjánná náà wọ́n fi wé ti ẹni tó tètè ṣègèrè tó tètè tẹ̀tẹ̀ mánì látà kí ló fà tó fi tètè tẹ̀tẹ̀ mánì kí ló sọ kó fà tó tẹ̀tẹ̀ mánì rẹ̀ alkhawf man khafa adìlẹ̀j ìbẹ̀rù ló fà á tó fi dégé ni tó fi tètè tẹ̀tẹ̀ mọ́rin nítorí kó lè tètè pàdé ọlọ́run dáadáa lẹ́yìn ni díẹ̀ nínú àwọn samara tí ìbẹ̀rù ọlọ́run tí ó ní àtọ̀rọ̀lẹ̀ ọlọ́run ọba tí ó jogún ìbẹ̀rù rẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa hada wallahu ta'ala na'am lọ́jọ́ gbẹ̀dẹ̀ alkiyama nínú àlìjẹ́nà wọ́n ní ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún àwọn tí wọ́n ń bẹ nínú àlìjẹ́nà èyí tó ga jù nínú gbogbo ìdẹ̀ra nínú àlìjẹ́nà wọn náà ní rírí ọ̀ràn sẹ́yìnsìn so andan muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa sallam ó fún wa ní ìròyìn pé a ó rí ọ̀rọ̀ wọn bá gẹ́gẹ́ bí a máa rí òṣùpá sẹ́wọ̀n pé ní ìsìn tí um, uh, uh, òṣùpá tó bá tí oṣù tó bá kún tán òṣùpá tó bá kún ẹ rí i pé ẹtí ríbi táyé àwọn èèyàn ti fẹ́ wo òṣùpá tí wọ́n wà ní tira wọn pé òǹdìmì sínsìn bẹ́ẹ̀ tí máa rí òṣùpá látùtọ̀ múnà sí ìròyìn ẹ̀dì lẹ́gbẹ̀ẹ́ kò sí pé ẹ̀ ń tira yín àbẹ́nìkan díẹ̀ nìkan bẹ́ẹ̀ lẹ́ẹ̀rì lẹ́ẹ̀rì dání lẹ́ẹ̀rì ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ lẹ́ẹ̀rì kùránì fi rírí òfin rẹ̀ náà rírí ọ̀rọ̀ nǹkan olùgbàgbọ́ òdodo ní àlìjẹ́nà kí ọlọ́run bá kí wọ́n sáì kàwá fún wa náà alẹ́kṣẹ́rà alẹ́kṣẹ́rà. náà ọlọ́run náà náà fáwọn ee náà. fún masalasi kó wọn fi ṣe kiri kó fi microphone sí kó wọn fi dàlú dàmú ó tún gbé fún àwọn alùsùnà. tó ìjẹ́bùdí ẹ̀wà nìyẹn rà. tó gbogbo ẹni tó bá ń pè é lónìí náà. àwọn tí wọ́n ń gbé ọkọ̀ fún táwọn ọmọ tó bí ń pani àwọn tí wọ́n ń gbọ́kọ̀ lọ́wọ́ rẹ̀ eléyìí bẹ́ẹ̀ nù àwọn àbò síta máa ń ṣe fúnra wa fẹ́ẹ́sìn so um, uh, àwọn nǹkan tí èsì nẹ́kẹ́sìtì nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ ni pé tí ìjọ yẹn tíjọ yẹn bá ní ọkọ̀ yẹn kébí tí ń pa àwọn yẹn nìkan ó yẹ kó ń ta ọkọ̀ yẹn ni kó fi pa àwọn yẹn lóúnjẹ. ṣùgbọ́n irú ṣe sí yìí ń sìn ọmọ yẹn kò rọ́gbọ́dá sọ̀rọ̀ bàbẹ́ tó bá rà lẹ́nu ìjìlá tó fi tọrọ tírẹ́ǹsì nǹkan ọ́pṣìn ẹ̀yọ̀ kan ló wà èyí tí ó fi máa ra ọkọ̀ fún máa ra nǹkan oúnjẹ lé ọ́pṣìn ẹ̀yọ̀ kan ṣùgbọ́n kò ní ráìtì àti kọ̀m̀plẹ́ǹ ibo mo ra ọkọ̀ fún bàbá mi ó fi tọrọ kó bàbá mi kó tẹ̀ dúpẹ́ bọ́lọ̀ ń pé ó fi tọrọ fáwọn tí ó fi pè gbogbo bí yòówù tó bá ti tọrọ sí kò nira yìí kódà gan kò gbọ́dọ̀ kù débò pé yóò fojú pọ̀ ṣẹ́yìn so option ọ̀kan tó ní òun náà ni pé etí ó fi máa àbí kí etí ó fi gbé ọkọ̀ fún bàbá wọn kó wá ẹnìkan tí ó gbé ọkọ̀ yìí fún pé mo bá ń mójútó prósìdì rẹ̀ mo bá ń fi jíṣẹ́ fún wọn lé àbí nǹkan tó jọ bẹ́ẹ̀ àbí kó sì máa ra oúnjẹ sílé tó bá jẹ́ dídé rírọ ọkọ̀ fún kó máa gbé tọrọ yóò bá ti okùnfà torí pé àlìjẹ́n ọ̀kan náà àwọn ẹlẹ́kùn owó lẹ́kùn àlìjẹ́n náà rẹ̀ tó yẹ kí lè yí tó kò bá fi ọkọ̀ yẹn tọrọ ní ẹ̀mí ìdílá tó yẹ kí mo ti rọgọ̀ fún ọjọ́ fi tọrọ sí bá pamọ́ pamọ́ náà níbo ṣé é sì ó lè ṣe é lọ́lọ́run fẹ́ kẹ́ pẹ̀lú ibi tí ń fi ń para rẹ̀ ṣé èsì ó lè jẹ́ pé ìlọ́lọ́run fẹ́ sànù yìí pẹ̀lú pé ẹnìkan ní tí ò yẹ kébi pàtó mẹ́ta ó sàfẹ́ kébi máa pọ̀ náà ni ẹ̀yìn sì ní oúnjẹ tẹ̀lé fún ṣéǹsì bóyá ọlọ́run fẹ́ sànù ẹ̀yìn ẹ̀ wá ní jókòó níbi jókòó pé nígbà tó ti ta ibi ní ẹ̀sán yìí ṣéǹsì bóyá àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ wọ́n máa wọ́n máa wọ́n máa ṣe wàhálà wọn ní irun jẹjẹ ìyàwó máa ṣe wàhálà kò ní irun jẹjẹ sẹ́yìn sẹ́yìn bá wà ní irú ipò alábàágbé irú ẹni bẹ́ẹ̀ ẹ̀mí sọ fún yà ó wù ú ní ebi ló fẹ́ pa yìí pàápàá jù lọ nígbà tó jẹ́ pé ọkọ̀ tí wọ́n gbé fún ibi tó dáa gan ló ti ti ṣe kẹ́ni ló fi ló fi ló fi ló fi tọrẹ sí wọ́n lọ́hùn tààrà rẹ̀ náà. náà náà kì í ṣe irú ìfọ̀kànbalẹ̀ bá a ṣe wà yí ọkàn wa balẹ̀ àwọn ọkàn wa balẹ̀ torí pé kò sí ban kò sí bọ́ǹbù kò sí sẹ́ẹ̀sì ọkàn wa balẹ̀ kò sí sáré kíkàkíkà ọkàn wa balẹ̀ kì í ṣe irú ìfọ̀kànbalẹ̀ yẹn ni sẹ́ẹ̀sì kódà jẹ kùránì tó sọ pé wà látẹ́ńsá ní síbájá ìrìnà dúnìyà má gbàgbé ìpín rẹ níbo nílé ayé ṣùgbọ́n gbogbo gbà tí um, uh, abubakar àti umar àti àti òjìṣẹ́lá muhammad sallallahu alaihi wa sallam wọ́n lọ sílé ọ̀kan náà wọn sàbí kan lọ́jọ́ kan bó ṣe rí wọn sàbí ẹ̀yìn rẹ̀ dùn pé àdébù muhammad sallallahu alaihi wa sallam àtàwọn ọ̀rẹ́ rẹ̀ méjèèjì wọ́n wá sílé owó ó gbà wọn lálejò ó sáré lọ pa ẹran fún wọn ó ṣe wọn lálejò nígbà tí wọ́n jẹun tán àlẹ́bí ni latus alunna yawma ilé àmìnàyè ọlọ́run bí ilé rẹ̀ nípa ní ìmọ̀ èyí tó bá dídọ̀ gbẹ̀dẹ̀ àlùkìyàmù tọ́lọ́run bá ti ní ìmọ̀ fún yàn kí ni wọ́n fẹ́ jẹ́ yẹn sí àti kí yẹn dúpẹ́ kẹ́ ẹ dúpẹ́ tó yẹn sì tó kí yẹn jẹun tó dáa kí yẹn wọṣọ tó dáa wọ́n àyẹ̀wò pé lọ́la ní ìsìn tó yàtọ̀ sí ẹ̀jẹ̀ ẹ̀rọ ní kí mo mú ìjọba ní afá yìí sọ pé kí ló kọ rẹ̀ kì í ṣe eré eré yorùbá tó yẹ ní ìfọ̀kànbalẹ̀ tá à ń wí ni pé bẹ̀rù ọ̀nà ọlọ́run fún ọ ní dúkìá bẹ̀rù ọlọ́run ní dúkìá rẹ̀ ẹlòmíì ọlọ́run fún ní dúkìá tẹ bá rà àwọn ẹbí rẹ̀ tẹ bá rà búrò rẹ̀ tẹ bá rẹ̀ gbọ̀n rẹ̀ ẹ rò pé ilé ìdílé wọn ni wọ́n ti pín ilẹ̀ òṣèré ẹlòmí ọlọ́run fún dúkìá yóò lọ́mọ ṣe dáadáa ojú òró lárí yóò lọ́mọ ṣe fáwọn ará àdá àbúrò bàbá àbúrò màmá ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò wọ́n máa ráre ó sì ní kò sí bẹ́ẹ̀ lọ́nà nínú dúkìá lọ́rọ̀ kan ọlọ́run ṣe dúkìá fún ọ̀bẹ̀rù ọlọ́run. ibo ló ń náwó náà sí tó bá fẹ́ jẹ jẹ halal tó bá fẹ́ mu mu halal mo fi dúkìá ọlọ́run lọ fi lọ fi ran àwọn tí wọ́n ń ṣe ọlọ́run lọ́wọ́ ìwọ ni òun fowó sọpọ́tì àwọn ní klọ́ọ̀bù lápẹ̀júwe àtàwọn ọlọ́kàn ọ̀jọ̀kan ìtumọ̀ ẹni ń tẹ́ ìbẹ̀rù ọlọ́run náà ṣùgbọ́n tọ́kàn rẹ bá ba pé yẹn ah, àtàbà kọ́ òtẹ́ẹ̀lì tá à ń tọ́ tí ń bẹ̀ náà kò sí láì fi ṣe dípò wá ní pọ̀ sí ọkàn rẹ̀ balẹ̀ ní ọkàn rẹ̀ balẹ̀ nípa ìyá ọlọ́run ìní ìní ìta ṣùgbọ́n ìbẹ̀rù ọlọ́run ìní ó mú kíkẹ́ mu àwọn nǹkan lè ṣe gbogbo gbogbo wa la lè ṣe wọn alẹ́kẹ̀ẹ́ta lè rìn lọ bí táwọn yẹn máa ń rìn lọ àwọn àyè tí ò dá yẹn bóyá lówó gan tá a lè fi ṣe nǹkan yẹn gan jù wọ́n lọ ṣùgbọ́n kì í ṣe pé torí pé àwa náà lè rìn lọ́bẹ̀ àbí a lè gun ọkọ̀ lọ́bẹ̀ àbá lè travel lọ́bẹ̀ àbá lówó tá a lè ná sí nǹkan yẹn kì í ṣe tó bọ̀ à ń rìn sí ní ara wa nítorí gbọ́dọ̀ sọ pé kò gbọ́dọ̀ ṣe kíni kò gbọ́dọ̀ rí wa ń bẹ ìbẹ̀rù dáhùn nínú ṣùgbọ́n ìtọ́jú àwọn tọ́kàn rẹ̀ bá balẹ̀ pé àwọn òbẹ̀rù tiwa ee lóòótọ́ wọn ní ọlọ́run ní àràmù ní ṣùgbọ́n ọkàn rẹ̀ balẹ̀ nípa àdéhùn ọlọ́run fáwọn tí wọ́n bá wù ẹ̀sẹ̀ ọkàn ìfàyàbalẹ̀ táwọn wíwọ̀n kì í ṣe pé bí ní ìmọ̀ ọlọ́run ni adé Muhammad sallallahu alaihi wasallam oní oní man asbaha minkum amma amma fi fi fi sirbihi amina gbogbo ẹnikẹ́ni tó bá jí nínú yín nínú ilé rẹ̀ nínú fọkànbalẹ̀ wọ́n mọ̀ áfẹ́ fi jasadihi tó sì lálàáfíà ní ara rẹ̀ wẹ̀lẹ́wù kúùtù yawmihi tó sì ní oúnjẹ yẹn ó jí ọkàn rẹ̀ balẹ̀ ìyẹn ni pé ó fi hàn fi hàn wá pé kìí ṣe ìfọ̀kànbalẹ̀ pé kọ́kàn yẹn balẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ rẹ̀ ilé ayé ni lànàbí gbà nínú ẹni tó bá jí nínú ilé rẹ̀ ọkàn rẹ̀ balẹ̀ ó lálàáfíà lára rẹ̀ ó lóúnjẹ tí ó jẹ ní lọ́jọ́ yẹn annama hizat lahu bi ó ní ó dà gẹ́gẹ́ bí ẹni tí wọ́n kó gbogbo ilé ayé ìjọ sọ́wọ́ ọ̀yọ́ rẹ̀ náà ìyẹn ni pé ní ìmọ̀tàlẹ́ nínú ìdẹ̀rọ ọlọ́run òun náà ni kó fi àwọn èèyàn kó fa àwọn ẹ̀dá rẹ̀ ṣẹ́gẹ́ ni kó fa àwọn ẹ̀dá rẹ̀ lọ́kànbalẹ̀ ìfọkànbalẹ̀ ti yẹn ọ̀tọ̀ ni ìfọkànbalẹ̀ pé ọkàn yẹn balẹ̀ nípa ìyàtọ̀ lòun fi jẹ̀rẹ̀ bí òkìtìtà parẹ̀ ìlàgbà lérò nípa yẹn tọ́lọ́run wá ní òun ò ní kó méjèèjì pọ̀ ẹni kò bẹ̀rù náà kò fi jọ́ kan bẹ̀rù pé à tábà dúnwájú ọlọ́run bó lábẹ́ ṣeré ìdí kò fi jọ́ kan bẹ̀rù òun ni ọlọ́run ní kó ìfàyàbalẹ̀ méjì papọ̀ fún wallahu ta'ala alam nítorí àti ká òfurufú báyìí bí ìpínlẹ̀ ta'ala owó táwí tó ṣe lérí èròǹgbà ọlọ́run àti sunna muhammad sallallahu alaihi wasallam fọlá àti ọsàn alẹ́ kan wíwí àti gbígbọ́ ìtókùrí ẹ̀ka tó kọ́nà kó ṣe àmójúkúrò fún gbogbo wàhálà subhanakallah hamdik ṣọlọ́lá ilaha